líle ojú líle ojú líle ojú líle ojú means stern face líle ojú means stern face gbogbo ìgbà ni ojú rẹ máa ń le gbogbo ìgbà ni ojú rẹ máa ń le